وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه عباد الله إن مما يجب على المسلم أن يهتم بمراعته الوقت فالوقت عباد الله هو حياة الإنسان سريع الانقضاء محال الرجوع فإذا أضاعه صاحبه أضاع عمره وحياته للوقت أهمية أيها المسلمون ومن جملة أهميته أن الله سبحانه وتعالى كثير ما يقسم بأوقات في الآيات القرآنية أحيانا يقسم الله بالليل وبالنهار وبالصبح وغير ذلك من يعني عظم من الأسماء المرتبطة بالأوقات وقد جعل الله الوقت نعمة من نعمه الظاهرة قال تبارك وتعالى <clears throat> أعوذ بالله من الشيطان الرجيم بالله من الشيطان الرجيم وسخر لكم الشمس والقمر دائبين وسخر الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعزوا نعمة الله لا تقصوها فالله سبحانه وتعالى جعل أهمية للوقت بأن وقت معظم العبادات المفروضة للصلاة أوقات وللصيام أوقات وكذلك للزكاة أوقات محددة وقد تكلم سلفنا الصالح بكلام نفيس عن أهمية الأوقات يقول الصحابي الجليل عبد الله ابن مسعود رضي الله عنه ما ندمت على شيء ندمي على يوم غربت شمسه نقص فيه أجلي ولم يزدد فيه عملي عباد الله اهتموا بأوقاتكم وانقضوه فيما يفيدكم في آخرتكم adúpẹ́ fún الله ọba atọ́rọ ìpẹ́ àti ìgbé ọlọ́run fún ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí wọ́n ń sọ ìlànà ànábì tó ti di ọjọ́ gbìndé alqiyama abẹ́olúwa kó fi ìfẹ́ tí atọ́rọ̀ yìí kó fi kárí wọn. kótóbá ti òní yóò ní í ṣe pẹ̀lú nǹkan tí ó pàtàkì tí mùsùlùmí kó mú ojú tó òun náà ní àsìkò <clears throat> tábà ń sọ pé àsìkò àsìkò yìí náà ni hayatul insan òun náà ní sẹ́mi ayé ọmọ ènìyàn àsìkò ní sari'ul inqida àmà yàrá tán mahalur rujuu gbàtó bá ti lọ kìí ṣe dá mọ́ tọ́mi ènìyàn bá lọ lè ra àsìkò rẹ̀ lẹ́rìn ọ̀dọ́ ìmùrọ̀ wà hayata tẹ́lẹ̀ yọ́n mọ̀ pé òun ra ayé òun láre nìyẹn òun ra ìṣẹ̀mí òun láre nìyẹn àsìkò olùwọ́ bá pàtàkì rẹ̀ débi pé ọlọ́run á máa fi àsìkò búra ọlọ́run yóò fi nǹkan kan búra tí ìwà ṣe nǹkan tó ọlọ́run ọba bùkátà ọlọ́run á ní wal ọlọ́run ọba ní wal nahar ọlọ́run ọba ní was-subh idha tanaffatha ẹni wà lẹ́yìn wọ́n tó ṣá à gbogbo àwọn nǹkan wọ̀nyí àsìkò ní gbogbo wọn ọlọ́wọ́n bá sì ń fi wọn búra látara káfílẹ̀ mọ̀ bí àsìkò ṣe pàtàkì tó lára pàtàkì àsìkò òun náà ni ọlọ́wọ́n bá fi sí àwọn àsìkò kọ̀ọ̀kan sí àwọn ìbáàdà ká ṣe kọ́dà àwọn ìbáàdà tó jẹ́ ọ̀ràn yẹn olówó bá fi àsìkò sí gbogbo ẹ̀ èrún ọlọ́run inna salata kanat ala al-mu'minina kitaban mawquta bákan náà ààwẹ̀ ọlọ́ba ní shahru ramadan ó ti lásìkò tó bákan náà zakat ó ní iye tó wó di lọ́wọ́ yẹn àsìkò náà lè yóò fi mà á kí o tó lè yọ zakat yẹn tó bí ọ̀pọ̀lọpọ̀ kọ́dà hajj. الحج أشهر معلومات kílò ní àwọn àsìkò náà lòun náà ẹni kò lè pọ̀ lítí mọ́ta ní ṣùgbọ́n ní kí ló dé kó ló ń lọ sí hajj á ní kì í ṣe àsìkò rẹ̀ lélẹ́yìí tó ká fi lè mọ bí àsìkò ṣe pàtàkì tó. àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam àwọn tí a ń gbìyànjú láti sọ ìlànà wọn náà nìyẹn àwọn tí a fẹ́ jọ náà nìyẹn عبد الله بن عباس بن مسعود رضي الله عنه بطوط نقاتكو ولما ندمت على شيء ندمي على يوم وني àwọn àbámọ̀ tó wọn máa ń ṣe àbámọ̀ tí máa ń pọ̀ fún òun jù ní àsìkò ohun ọjọ́ ayé kan tó bá wá kọjá tóun rí pé ah mo ti lo àná yìí tó ń wá wòye àbí mo lo wákàtí kan lẹ́nu àárọ̀ yìí níbi kan á ah, ìmọ̀ bí ìmọ̀ ìmọ̀ǹfààní tí mo rí lẹ̀ gan. so ó ní a máa bà ń mú kí wọn a máa bàbá mọ̀ lérí rẹ̀ yẹ́wọ́n mi ń gọ́rọ̀ bẹ́ ṣẹ́mùsùhù òun máa ń sàbámọ̀ sí oòrùn ọjọ́ kan wá wọ̀ fún wa rí i pé nákọ́sọ sí ẹ̀jẹ̀lì òun ti mọ̀ pé ìṣẹ̀mí ayé òun dínkù nìyẹn tó wọn bá lo ọdún mẹ́wàá láyé ó ti díjọ́ kan. wọ́n yẹ́sẹ̀ fi àmẹ́lì kọ́ ti fi yìn ní àlékún iṣẹ́ rẹ̀ kan tí mo ní. Al-Hasan al-Basri alayhi rahmatullah. ó ní sọ̀rọ̀ pé Hasan al òun ni sayyidu at ó ní adraktu aqwaman olóhùn bá àwọn èèyàn kan àwọn olóbá àwọn sàhábà. وإن كان أحدهم الشح على عمره ó ní àwọn ọ̀rọ̀ tó ń mọ̀ yẹn á ah, láwọn ẹni yìí wọ́n ní ọ̀hún pẹ̀lú àsìkò wọn ju máa yẹ ṣoṣo alá dirhami yìí ju bá ti máa ń ta ọ̀hún fún owó lóun nídìí wọn lè bolówó gbàgbàgbàgbà àmọ́ tó bá lọ fẹ́ lo àsìkò wọn wọ́n wò pé kí ló fẹ́ lo àsìkò àwọn fún bọ́ ṣe pàtàkì àsìkò nìyẹn tọ́ Hasan Basri ó ní bó ṣe bá wọn èèyàn rẹ kẹtẹ nìyẹn náà àwọn sàhábà bí wọ́n ṣe rí nìyẹn Al-Imam Ibn Qayyim alayhi rahmatullah bàtà wọn ṣàlàyé àsìkò wọ́n ní asana ṣàjàrà ṣe àpé nínú àsìkò ọjọ́ ayé èèyàn yóò lo ọdún wọ́n ní ọdún kan ọ̀dà ẹgẹ́ di igi Wa fòrò ìhà wọ́n ní oṣù òun ní ẹ̀ka ni yẹn wọ́n ẹ̀yàmú wọ́n ní àwọn ọjọ́ ayé tá ń lò yẹn òun ní òun ní afloha òun ó ní wàsáàd àwọn àsìkò wa tí àwọn wákàtí wákàtí wákàtí kọ̀ọ̀kan tá ń lò yẹn òun náà ni ẹni àwòrán ọkọ̀ ha òun ní igi tó ń jáde lára àwọn ewé àní àwọn ewé tó ń jáde lára igi ó wá ní wẹ́lì anfus wẹ́lì anfas ó ní mímítà ha òun ni èso tí máa oní faman kanat anfatuhu fi ta'atin ẹni tó bá ṣe pé mímí lókè mímí lọ́rẹ̀ rẹ̀ ibi ń tẹ̀lé àṣẹ ọlọ́run ni a ó ní ẹni yẹn fasamaratuhu tayyiba ọlẹ́ni yẹn mọ̀ èso rẹ̀ mọ̀ dá o àbẹ́ni tó bá ṣe pé anfatuhu fi ma'siyatillah ẹni tó bá ṣe pé mímí ti mí lókè ó rí pé òun ń ṣe ọba ni òun fi ń ṣe fàfàmọ́rọ́tòhù angol èso tó kúrò náà ló ṣe nínú tẹ̀lé ayé ẹnìyẹn bí àwọn sọ̀hábà àwọn sálẹ̀f àwọn àfà tí wọ́n jẹ́ àwọn ìlànà ìsálẹ̀f bí wọ́n ṣe ṣàlàyé pàtàkì àsìkò fún wa ní eléyìí kí làwọn ní ènìyàn kí ni àwọn èèyàn ń ra ìṣẹ̀mí ara wọn láre fún kí ló ń fà á tí àwọn èèyàn fi máa ń ra ìṣẹ̀mí ara wọn láre gan àwọn kan ní pé bọ́ẹ̀fún imáì lílẹ̀ ìgbàgbọ́ amọ̀jẹ́ kí èèyàn ra àsìkò láre ẹni tó bá rí pé òun wí ìtàkùn púpọ̀ kẹ́niyẹn kó kíyè sí ìgbàgbọ́ rẹ̀ tó bá kan náà àìmọ̀ àjẹmọ́ ìdọ̀rá àti àmìyẹ tí wọ́pẹ́ kéèyàn mọ ọmọdé àsìkò ṣe pàtàkì tó amọ̀jé kéèyàn mọ ra ìṣẹ̀mí ayé ẹni lárẹ̀ bákan náà ara tí wọ́n jẹ́ kéèyàn mọ ra ìṣẹ̀mí ayé ara ẹ̀ lárẹ̀ òun náà ni kí mùsùlùmí kó máa ń rí àsìkò yìí sí ìkẹ́ ọlọ́run ọba ìgbéyà ah, ìkẹ́ tí ọlọ́run ọba fi àsìkò yìí ṣe tó àti àìní àròjinlẹ̀ pé àsìkò yìí yóò padà lọ bá a ṣe ń lo ìkò nínú eré bẹ̀ lọ láéláé abẹ́lọ́ wọn bá tó ṣe wá lẹ́nu tí yóò mọ pàtàkì àsìkò rẹ̀ àwọn èèyàn ọ̀nà tó ń gba ara ìṣẹ̀mí ayé wọn láre àkọ́kọ́ ni pé àwọn èèyàn àwọn ará ẹ̀mí wọn láre níbi kan máa gbọ́ àwọn ìròyìn tí ò wúlò kankan fún tẹ̀mí ayé fún ẹ̀sìn wọn kọ́lá tí ó wúlò fún tẹ̀mí ayé wọn ẹni rẹ lómi lè lọlẹ̀ sí ní sọ́ba ti jí láàárọ̀ báyìí yóò yọ rẹ́díò ni gbogbo news ni ọmọ gbọ́ káàkiri ó lè wá gbọ́ dago mẹ́wàá sọ́ba ní kí ni tó orí mẹ́ láǹfààní mẹ́ fún ẹ̀sìn rẹ fún gbèsè ayé rẹ wọ́n kàn ní wọ́n sọ wọ́n ní wọ́n sọ ìfinra tí ọmọ rẹ wọ́n ṣèṣe ní ayé rẹ fún mi ẹlẹ́ẹ̀kejì àwọn míì wọn a máa ra ìṣẹ̀mí ayé wọn láre níbi máa ṣe àwọn eré lúdò káàdì lẹ́tí bá ń ṣe lóòótọ́ báyìí ẹni yẹn ń wíṣẹ́ àsìkò ara rẹ̀ ni àǹfààní wo ló fẹ́ ṣe fún ọ níbẹ̀ tó bá kan náà kẹsàn-án munaqasha ghayra al-mufida àwọn fàǹfà munaqasha tí ò sí àǹfààní kankan bẹ́ẹ̀ yíyan asuna mẹ́yù oríṣiríṣi wọn wá jiyàn oríṣiríṣi táwọn yẹn nìyẹn títà wátà tó ṣe súnà náà ìyàn rádaràdá tí ò wúlò ọ̀rọ̀ jákujáku tí ò ní sí ìbẹ̀rù ọlọ́wọ́ bá ń bẹ̀ ní àlá ń lè tẹ̀mí ayé wa fún. ha gbájá ni tún ti bàdá rẹ̀ wọ́n fi ṣe kíní kan fún àmọ́ àsìkò bí láì سأقرأ عليكم قراءة حرفية للنصيحة شيخنا ومربينا الشيخ ربيع بن هادي المدخلي حفظه الله ورعاه فيها نصائح هام أو هامة ينفع بها طالب العلم العارف لأهمية الوقت والمهتم بشهود التعرية قراءة حرفية إن شاء الله نبي خطبة لك أنت أرى أفاوى أبدع شيخ ربيع لأن مفقة تلاوة جاء أو روليسي وتاتي مبوشي يكي أشيني كل كاليريو رسوا أتليريو دعوة هذا مفرم كل كل شواني أنفعني في هذا الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين والعين يقول شيخنا الربيع بن هادي المدخلي حفظه الله ورعاه وختم له بالحسنى نصيحة من الشيخ ربيع بن هادي المرخلي حفظه الله أخي السلف إذا كنت لا تقبل على صفحتك إلا سلفيا مثلك فكيف ستصل دعوتك إلى اللعاني الذي يجهل الذي يجهل أحكام دينه كيف ستحذر الأعامي من البدع كيف ستحاضر الأعامي من وسائل الشرك المخدوع منهم يعلم يا إخوة اعلم يا إخوة لا المخدوع منهم يعلم يا إخوة لا تستعجلوا علموهم وبينوا لهم فإن كثير منهم يريد الخير حتى الصوفية والله لو هناك النشاط السلفي لرأيتهم يدخلون في السلفية زرافات ووحدانا ولا يكن القاعدة عندكم بس هجر هجر هجر هجر الأساس الأجر الأساس هدية هداية الناس رخال الناس في الخير قضية الهجر قد تتهم غلطا إذا أجرت الناس قل لهم من يدخل في السنة شيخ ربيع رحمه الله أي حفظه الله ورعاه إكلوما أتي àti fún àwọn tí wọ́n jẹ́ ẹni tó ń pera rẹ̀ pé sálẹ́fì ni òun ń jẹ́ ìlànà sálẹ́fìyà lòun sì ń tọ̀ irú àwọn ọ̀rọ̀ yìí òun ló yẹ ká máa gbé yẹ̀wò fáwọn èèyàn ní àwùjọ ọ̀dà burúkú tẹ̀ fi ń kun bàbá yìí kọ̀dá ẹ wá sọ bàbá yìí bàbá ní hájírò hájírò hájírò ẹ wo àwọn ọ̀rọ̀ ńláńlá ẹni tó bá ti gbọ́ lárúbáwá yóò tún ọ̀rọ̀ tó tóbi ńláńlá ni mo kà yìí so bàbá ní ìwọ tí o ní o ní sáìtì kan àbí o ní kan lórí whatsapp àbí lórí net ọ wá ní àwọn tí wọ́n mọ̀ gbà láàyè lásán lọ́dọ̀ tiẹ̀ àwọn tó bá jẹ́ sáláfì ni dípé wà ní kóni ẹni tí mi ń bá ṣe é ní ibẹ́ lómi ṣe ní ibẹ́ lómi rìn ní ibẹ́ lómi sọ̀rọ̀ ẹni tó bá jẹ́ sáláfì nìkan tó gbogbo nulẹ̀ wọn onídàtí wọn tó gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tipẹ́tipẹ́ ìgbà tó ń ti gbọ́ súnà yìí oníyàn kan ṣe pẹ̀lú wọn mọ́ ṣéèkì ní dúkà wọn sọ fún ọ alimakidu minihum yọ alam yọ ikhwa àwọn kan bẹ tuntun pé wọ́n ń tàn wọ́n jẹ ni ti dáwà ìtàn ni wọ́n ń gbọ́ yọ alam ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ẹni tí ò bá mọ̀ látọ̀ táàjìlù ẹ̀sìn mọ́ alimuhum ẹ̀kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wada'u lahum ẹni ẹ̀kọ́ wọn ní ẹ̀kọ́ wa bayyinu lahum ẹ ṣàlàyé fún wọn wọn ní fa inna kathira minhum yuridu al-khayra hatta sufiya wọn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wallahi wọn fẹ́ gbọ́ oore wọn ní kàn ṣe níbi ẹ̀sìn kọ́dà àwọn onítúfi ṣé kọ̀rọ̀ bí ilé wọn wọn ní kọ́dà onítúfi tẹ́ ẹ bá ń fà ní tẹ́ ń súnmọ́ tẹ́ ń bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn nìkan ṣe wọ́n fẹ́ tẹ̀sìn ọlọ́run wallahi bàbá ní àwọn tọ́lọ́wọ́ bàbúrà law hunaka nashatun salafiyyun wọ́n tó bá ti pé àwọn anṣítọ̀ salafiyya àwọn wáàsí salafi àwọn gbogbo àwọn activities táwọn salafiyya máa ń ṣe wọ́n tó bá wà ní tó jiná dáadáa nashatun aw nashatun salafiyya la ra'aytahum yadkhuluna fi salafiyya zurafatan wa wihdanan

bàbá ni ẹ mọ̀jẹ̀ kọ́ jẹ́ pé tí ó jẹ́ lọ́dọ̀ yín nù wọ́n ní al-asas al-hajir kó adé ìpìlẹ̀ yóò sáà ní ajiru ni ẹ̀wọ̀n kan o bàbá ní al-asas hidayatun nas wallahi tó yẹ kó jẹ́ pìlẹ̀ ni bóòlù àwọn èèyàn ó ṣe mọ̀ dodo fún un ó ṣe mọ̀ náà tó yẹ kó jẹ́ pìlẹ̀ lélẹ́yìí bàbá ní idkhalu an-nas fil khayr qadiyyat al-hajri qad tuttahamu ghalatan ẹni táwọn wá ní pé ká fàwọn èèyàn sí sínú ẹ̀sìn wọ́n ní kọ̀díyà hajj àwọn èèyàn ń sì gbọ́ yé ń sì gbọ́ yé kí wọ́n kò sí mọ̀ràn mọ́sálà àkàkán níbi ajírù àbá àbá. so náà bàbá ń sọ yìí pé ẹ̀ ń sì gbọ́ yé tutahamu galatan wọ́n ní ìdá àjẹsà náà kó lahùn mọ èdè kòrónà ti sunna bá gbogbo ajírù ni hajiru hajiru hajiru hajiru hajiru hajiru ìtòtí àtò burú jù ní ìní tó ń bẹ dábàá tó sọ ti hajiru hajiru tẹ́fà ní hajiru hajiru rẹ̀ ibo náà ń darí rẹ lọ wàlá ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ẹni tó ti ń ṣe súnmọ̀ ni wọ́n ń darí ọ̀rọ̀ lọ láwùjọ yìí torí ọlọ́run ẹ ká bẹ̀rù ọlọ́run kí lẹ́ni ń wá gbà lọ́wọ́ yín kí ló ṣe dandan jákujáku rẹ̀ ní wọn ò ní nǹkan kan sọ wọn ò ní nǹkan kan sọ pàtó ìtí ti ń bẹ́ nù rẹ̀ ń tó dì mọ́nú kò ní sọ kò ní sọ ẹ̀sìn náà mọ̀ sọ jáde wọ́n lè ní kò sí ajírù ní ẹ̀sìn ẹ̀rí tí bàbá rọ̀bí náà ní òkè ajírù ní ẹ̀sìn láyìí náà ni bàbá ní àní ẹ máa sọ àtàd ẹ máa sọ ìpínlẹ̀ yín di àlẹ́ hajiru hajiru hajiru hajiru ẹ máa rí ọmọ fáwọn jàbàtìyà máa ẹ rí ọmọ fún sàlàfíyà so bàbá rọ̀bí aleyhi rahmatulah abiy rahmatulah yafidahu allah wa ra'a so wọ́n ní wọ́n ní ya ikhwata ẹ máa wọ̀rọ̀ kan o bàbá ní alhajiru fi ayyami imami ahmed wọ́n ní káyẹn lódì wọ́n lásìkò imamu ahmed yìí wọ́n lásìkò imamu ahmed wọ́n ní asúnà adúnyà malihatun bi salafiya wọ́n ní gbogbo ayé salafiya ló kún bẹ́ẹ̀ súnà ló lulẹ̀ pa lululu pa gan lásìkò wọn wọ́n ní idha qala imamu ahmed fulanu mubtadi' saqata tí mo bá ní tí mo oníbídíà ni ẹni yẹn ti jábọ́ nù lásìkò torí kí ni sàlàfíà lágbára súnà lágbára nígbà wọn bẹ́ẹ̀ pariwo pariwo pariwo pariwo jù bẹ́ẹ̀ lọ ní ìsìn bẹ́ẹ̀ lágbájá ń bídíà ni lágbájá kìnnìkan ni wọ́n ní ẹni afẹ́ máa gbọ́ gan nù so ni yóò fi bí bí súnà lágbára bí ọ̀ lágbára ẹ wo ṣé ẹ̀sẹ̀ ìrọ̀bí ni ń sọ̀rọ̀ yìí o pé lásìkò mọ́mọ́ ahmed a súnà lágbára ń gbà wọn sàlàfíà fẹsẹ̀ múlẹ̀ tí mọ́mọ́ ahmed gbélé anọ́ǹzẹ̀ nìkan pé lágbájá o onídídí àní ọ̀rọ̀ rẹ̀ parí nù ahmed an wọ́n ní àmọ́ nìsín yẹnì ẹ̀ńdàkà sàlàfíà wọ́n ní sàlàfíà ka shi'ratil bayda fi thawril aswad wọ́n lárí ẹgẹ́ di irun funfun irun funfun tọ́wọ́ bá a ṣe rí nù tó irú ẹ̀ lọ́wọ́ ni ntọ́kàn lè sìn ajírò ajírò tó ń àwọn ọmọ sínú ajírò ajírò ajírò ajírò tí a táwọn èèyàn ẹ̀mọ lójú ọ̀rọ̀ bí lò àwọn èèyàn lò rí àwọn bàbá pẹ̀lú tó bá mú òdodo kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ farabalẹ̀ mọ́ parí yẹn sí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìfarabalẹ̀ pẹ̀lú sùúrù pẹ̀lú àfaradà náà ni òdodo fi ríbi tàn òdodo fi fẹ̀ ní àwùjọ wa torí pé n tó jẹ́ pàtàkì náà nìyẹn káwọn èèyàn ó rí òdodo yìí kí wọ́n ṣoríire kí wọ́n kò níbi ẹbọ kí wọ́n yọ wọ́n jáde kó níbi ṣíríkì so kí ni ìdùnnú wọ tó ṣe pé ohun tí ó wù ọ náà ni kí àwọn èèyàn tí wọ́n rá sínú ìyá ọlọ́run kí ni ìdùnnú èèyàn kódà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn tó jẹ́ kékeré ìpìlẹ̀ gan inú ànábì ó dùn pé tí wọ́n rá sínú náà ànábì ò lè bá burú bàbá rẹ̀ ó ń fẹ́ kú ẹ̀ ànábì tí wọ́n lè ń bá ni ṣe ya am kul la ilaha illallah tẹ́tù wọ́n mọ yahoo ó fẹ́ kú ànẹ́sọ̀ ọ̀sọ́lá mọ̀ lè bá ń bi tó ti rẹ̀ ẹ́ lànà sọ pé ya gulam qul la ilaha illallah sọmọ yẹn sì ń wojú ànẹ́bí ń wojú bàbá rẹ̀ bàbá rẹ̀ ní ah, wọ́n ti àdà kọ́sìn gbọ́n sábà kọ́sìn mi sọ fún ọ faqala gulam la ilaha illallah ọmọ yẹn sì ní la ilaha illallah ànẹ́bí ní alhamdulillahi alladhi anqadhahu minan nar ó dúpẹ́ fọlọ́wọ́n náà tó máa yọlé iná fóònù náà fóònù wọ́n ṣe rí fóònù wọ́n ṣe rí kájẹ̀rọ tó wájẹ̀ wá rí ẹnìkan tó nù kẹ́kẹ́ tí ó ń ṣe kí ló dé tó pàkíyèsí rẹ̀ gbogbo tó kúrò ní hajiro hajiro lẹ́yìn náà sáré máa pàrọ̀ yẹn fẹ́ ẹ jìnà sí o ẹ jìnà sí ẹ jìnà sí o dábẹ̀rù ọlọ́run wàláyé ọ̀tá kòkò lẹ́wà ọ̀tá kòkò lẹ́wà ní tí ọmọbìnrin wa ní kẹ́ ẹ mọ́ wá pè ní sàlàfíà tẹ́ bá ń pè ní nǹkan mi ẹ̀ yóò dùn ẹ̀ mọ́ pè ní sàlàfíà ẹ̀ mọ́ pè ní ìlànà sàlàfíà ni kì í ìlànà sàlàfíà bàbá rọ̀bí là ń ka ọ̀rọ̀ wọn yìí nínú síra ṣéka imam ahmed náà ni usulu sunna ìgbà tí bàbá rọ̀bí yẹn lórí owó ṣáréhù rẹ̀ níbi ìbẹ̀rẹ̀ bàtí bàbá ní wọ́n ní wọ́n ní wa iyyakum wa tarkul mira' wal khusumat wal jidal fi ddin bàbá ní wa ọkọ̀ ìrọ̀lẹ́ wa ìmúnákọ́ṣẹ́ bí mọ́mọ́ ahmed ti sọ pé kájínà táwọn onífẹ̀ẹ́nu káwọn súnmọ́ wọn káwọn ṣẹ̀gẹ́ nìkan wọ́n ní lẹ́yìn tá aláì ti láàkì bàbá rọ̀bì lórí rẹ̀ wọ́n ní kì í ṣe yẹn yẹn báwọn náà wọ́n ní ẹ̀sìn àbárí wípé mùnà kọ́ṣà tí ó sàǹfààní ni jòkó ti ẹjọ́ ṣe sọ pé ọ̀rọ̀ tí ó sàǹfààní ni jòkó ti bá wọn sọ tó bá ti gbọdọ̀ orí jẹ́nẹ́rálì lélẹ́yìí tó ká kọ́mọ̀jọ pé ajírò ajírò ajírò ẹ̀yìn ẹni lójú ẹ má dá sí má ẹ má sálámà sí má nítorí ọmọ wákàkiri nù. ayé lomi yóò ṣe tọ́ba sàlámù alaykum tọ́ba wọ ọjọ́ ìbàdàn kan tọ́ba lọ tẹ́wà rí tọ́wọ́ tó wà láì mo rí lágbájá ọ sálámà sí fúnra ìjà lóhùn. ẹnà àgbà àgbàdì sẹ́kìn lélẹ́yìí wàláyé ẹ̀sẹ̀ ọlọ́nkọ wàláyé ilé sẹ́ni sàlàfíà sàlàfíà kọ́hùn kó ṣe wá lẹ́nu tí yóò jẹ sábà bí ìmọ̀nà fáwọn èèyàn so ọlọ́kọ́ máa ṣe wá ń sábà bí ìsọnù ìlékún ní ìjìnà sí ẹ̀sìn ọlọ́run fún àwọn èèyàn so kọ́ra yẹn ti ka ọ̀rọ̀ yẹn dé ìdajì so bàbá wọn tún tún sọ pé hmm, wala yakun indakum bad zaj zaj alhaj bainakum lihadi al-ashiya. تكون القائلة عندكم الأساس في هداية الناس وإدخالهم في السنة وإنقاذهم من الضلال هذه هي القائلة عندكم واصبروا واحملوا بابا ني اما جيكو جيكو لي هنا ني يعني كوي لا غجا ني سلام سيما لا غجا ني با كروما تو جيكو جيكو يسمي لي تو فكي ني يي كوري ودو كومانا تو لي مو جينا سيما ني كوي ني اه يوكو بيني جان tó so àbí ẹni yìí rípò ìní àti ẹlẹ́yìn ìgbà mi sàwọn ìgbìyànjú ìtàn ó lè kó bá mi àmọ́ kí ló sì ṣe jẹ́ pé ìpìlẹ̀ rẹ ni kó jẹ́ pé mo fẹ́ kẹ́ni ìyí ọ́ dáa kódà nínú súnà nẹ́bí yẹn máa ń bẹ lọ́wọ́ fún yàn pé lápẹ́já ọ̀rọ̀ ìjì kó wọ́n yí padà tó ṣe yí ò mu ọlọ́mọ sábà wá yí padà bá tòkì tọkàntọkàn tọkàntọkàn ló fi ṣe fún tí wàá dọ́lọ́wọ́n bá àìsàn ọ̀jẹ́ rẹ̀ gbogbo àwọn sọ́nà ìlànà burúkú yìí náà mo pè é ní burúkú torí lánàá tí ọ̀dà ni ọ̀nbọ̀n olùmílò kọ́bọ́ lẹ́nu mi kọ́bọ́ o wọ́n ti ń lọ ìlànà burúkú yìí ọlọ́mọ sábà wa darí ẹ̀mí wọn padà ọlọ́mọ kọ́ bá wa darí ẹ̀mí wọn padà kó rọ̀ wọn lẹ́mìí nkí mú ẹ̀mí wọn lé ọlọ́mọ bá wa ṣe ń fi ọ̀rọ̀ fún wọn ọlọ́mọ ṣe ń fi ọ̀rọ̀ fún wọn ẹlòmíì kéé ta ẹnìkan ní ṣe yóò wá lọ lè gbé mọ́ni hajj tójú pé mọ́ni hajj ni ọlọ́run mọ́ta bá wa ṣe tí ó tọ òun náà lẹ́mìí tí kéé ta wọ́n fi jáde lẹ́mìí rẹ̀ wàláì ìjẹ́ òdodo ní bẹ̀ wọ́n lọ́wọ́ ayé kọ́mọ́sà ti fún ọlọ́mọ́sà ti fún bẹ́ẹ̀ tó ọlọ́run kọ́mọ́sà kan lọ wa kó fi ẹ̀sìn wáyé wájú báyìí lọ kó jẹ́ kíárì òdodo lórí kó jíkà lè máa tẹ̀lé kọ́lọ́n kó fi àwọn ẹni òdodo hàn wá kọ́lọ́n òun ìta tó ń ṣe yìí ní ọlọ́run mọ́tà làwọn ń bẹ ọlọ́run tó kọ́ mọ́tà jẹ́ káàrin ìlànà sàlàfíà yìí ká sì bá wọlé ọ̀la اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم كن مع ولاة امورنا واجعل لنا واجعل لهم الصالح يا رب العالمين اللهم اشفي مرضانا وأقضي حوائج المحتاجين يا رب العالمين ربنا آتنا في الدنيا